látijọ́ yìí báwo gbogbo Port báwo skul ìfẹ́ àwọn tí ẹ̀rọ náà tó lọ skul rárá súnmọ́ bí súnmọ́ bí súnmọ́ bí ó á ti rí láti pẹ́ ọ̀la ìdàdà ni bẹ́ẹ̀ mo fẹ́ bẹ́ẹ̀ láwọn ìbéèrè kan o kí ni ìdí tó fi ń lọ skul gan-an. <laughs> má pe wọn yẹn kọ́ ọgbọ́n fọ́ nìkan o o gbóhùn sókè jẹ́ kó òun rí o gòkè dáadáa. ẹni tí ò bá kàwé. bí ẹrù ayé lásán ni. aláhàbà tún sọ tún sọ tún sọ. ẹni tí ò bá kàwé. bí ẹrù ayé nàmbà one nù. nàmbà two ẹni jí tẹ́yẹ̀ fi kàwé de pé ẹgbẹ́ mi wà ní ipò tó ga ẹgbẹ́ mi náà bá wọn wà. ẹgbẹ́ rẹ wà ní ipò tó ga wọn náà fẹ́ débẹ̀ bí obìnrin ẹgbẹ́ lómìnira lè jẹ pẹ́sẹ́ntì wọn sọ kọjú sí kámẹ́rà kó owó jù rẹ sọ fún gbogbo àgbáyé pé wòó di pẹ́sẹ́ntì nàìjíríà àdàmà bẹ́ẹ̀ náà ló máa rí kí tún ní ìdí kẹta tó fi lọ skul gan. ìdí kẹta tí mo fi lọ skul ni pé mo fẹ́ gbé ìbò. ṣé ìbò ìbò yẹn. kí ló sọ yẹn ah, mo fẹ́ gbọ́ gírọ́mọ̀. ṣé bó ṣe máa ń sọ̀rọ̀ ní orí mi máa máa wú ní máa máa wú. ọlọ́wọ́ ìjọ dáa fún ọ ọlọ́wọ́ ajẹ́pọ̀ dáa fún ọ yóò dáa fún ọ yóò dáa fún ọ yóò tó pọ̀ ó lé tó bí tó lè sọ tó yìí ọ̀fẹ́ gbọ́ òyìnbó kí tún nìdí tó fi lọ skul gàdúrà fún mi. sọ sókè káyé gbogbo ayé bọ̀ rẹ̀. ọ̀fẹ́ ni dókítà. Aláàdùnmá ọ̀fẹ́ mọ̀ gbà ọ̀fẹ́ mọ̀ gbà wá láàárẹ̀ kalẹ̀ kọ́ ọmọ tọ́jú aláàárẹ̀ kọ́dọ̀ ọmọ ìṣèwòsàn fún wọn àdá àgbà òyà dàpọ̀ ilé ìwé tó lọ yìí ọ̀ lọ rẹ̀ first class ló mú dípò míì bá tún wà tó ju first class lọ ó tún mú un ọwọ́ àká títí ó kú nàìjíríà ó tún lọ kàn lóyìnbó ó tún lọ gbà mọ́ ńláńlá lamẹ́ríkà ní London gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ló ti lọ gbà wọn ọwọ́ àtò ọ́fíìsì yìí ṣèjọba o torí má lò níbi ìṣèjọba ni pé ọ̀fẹ́ kí gbogbo ayé ó gbádùn rẹ nu lẹ́yìn ìgbà tó bá wá sí ìjọba ó tún wá ní tìrẹ náà ọmọ ṣiṣẹ́ lábẹ́ ìjọba ní ibi àwọn state hospital ó tún wá lọ hospital àti ẹ̀dá tó ọmọ gba àwọn èèyàn lẹ̀ lọ́wọ́ ọkú lọ́wọ́ àrùn ọ̀yà ṣàdúrà wá wọn fẹ́ tún bí ọ́ nìkan kan o àwọn obìnrin tó jẹ́ ẹgbẹ́ rẹ báyìí tísùkú òwò mọ́ tísùkú ti sú ìmọ̀ràn wo lọ fẹ́ fún wọn pẹ̀lú ìyàtọ̀ tí wọ́n rìn. ìmọ̀ràn tí súnmọ́ kámẹ́rà kún olójú rẹ súnmọ́ bẹ́ẹ̀ súnmọ́ bẹ́ẹ̀ súnmọ́ bẹ́ẹ̀ súnmọ́ bẹ́ẹ̀ súnmọ́ bẹ́ẹ̀. pé ẹ má rora yín pípé ẹ lé débi. gbóhùn sókè dé wọn gbogbo àgbáyé ní wọ. ẹ má rora yín pípé ẹ lé débi tí ẹgbẹ́ yín wà. alahaba ẹ má rora yín pípé ẹbí kúrò tí mo wá wájú yìí o ní challenge tèmi náà pé mi ò lè give up láéláé. Ah, ẹgbẹ́ ọgbọ́n tó sọ ó lóun ti ní àwọn challenges kan àwọn mímọ pé ní ṣòro kì í ṣèṣòro challenges ni ọwọ́ lóun ọ̀gbà pé òun ti ẹ̀ ní òun ti borí rẹ̀ kò sì lè yọjú mọ́ lẹ́lẹ́ òun wàá ka ìwé yìí òun kàdé yunifásitì òun jáde tóun bá tún wá jáde òun ó tún lọ lu ọba òun ó tún lọ gba ìmọ̀ràn ẹ̀kọ́ nípa dókítà òun fẹ́ máa gba àwọn èèyàn kalẹ̀ lọ́wọ́ ọkú lọ́wọ́ àrùn ẹgbọ́n tóbìnrin bìnrin sọ o ẹ́ ìwọ wá ta kú oníbi tó ọ̀kadé ò ti tú ọ olóyún kò gbé ọmọ kàwé mọ́ àpẹ àkọ́bí mọ́ mẹ́ta tó bá fẹ́ kàwé kò ní ọmọ lọ sùkúù mọ́ bẹ́ẹ̀ ni ọkọ rẹ àwọn èèyàn ọkọ rẹ àwọn èèyàn rẹ ìyá rẹ bàbá rẹ wọ́n jọ ẹjọ fọwọ́sowọ́pọ̀ papọ̀ ọ wà padà sí skul láyọ̀ ọ̀nà tó o lè rìn ọ̀pọ̀ tójú mi ò fi ní jáde èyí àwọn dókítà ní ọ̀nà ọba wọ́n wàá fún ọ nílànà tọ́tọ́ ìmọ̀ràn tọ́tọ́ àti ìmọ̀ràn tó yẹ ọ wàá padà sí skul tútọ̀ fẹ́ parí ni ọ wàá parí rẹ̀ láyọ̀ bí pọ́lì lọ fẹ́ lọ ni bí yunifásitì bá ni ọ wàá lọ ọbẹ̀ wọ́n gba first class jáde ọwọ́ àdì èèyàn ńláńlá àwọn mẹ́wàá wò gán àtẹ̀bó ah, ti lóyún ní ṣèbó ti bímọ rí béèyàn bá jáde sukùl náà sí kò ní padà lóyún ni sọ fún mi béèyàn bá jáde sukùl sí kò ní padà bímọ èyí kí wọ́n dáadé táwa fi oyún níní àti ọmọ bíbí táwa fi ba iléèwé jẹ́ pẹ̀ẹ́kọ́ ba iléèwé jẹ́ ẹ́ tó fún wọn ní mọ̀ràn tó wọ́n di dókítà o jẹ́ kí gbogbo àgbáyé ọmọ gbogbo àgbáyé máa di dókítà ó kọ mi ní fàùsíyà. fàùsíyà oní dandan ni kó o di dókítà ọlọ́run sì ti sáyẹ̀nsì yóò di dókítà nàìjíríà yìí láìpẹ́ láì jìnnà ibẹ̀ ni wọ́n ti gbèrè dání èmi gan tí mo jẹ́ bábà abẹ́rẹ́ ni gbogbo ìgbà ìwé ni ẹ̀yin tẹ̀ wá ń lọ súbọ̀ lẹ̀ ṣe wá ní kálẹ̀ ìwé òǹkun pẹ̀lú òògùn ọlọ́run ayé ti yàtọ̀ ó ti yàtọ̀ gbogbo ẹ̀yin ọmọge kò sóyún ẹ̀sìn mọ́ kò sóyún òṣì mọ́ tó bá ti ṣẹlẹ̀ rí àtúnṣe ti wà mo ti bímọ kò ní ọmọ padà sí skul tẹ́tẹ́ ní áá nítorí ọ̀pá ìgboro jẹ́nu àtúnṣe kò ní sóyún mọ́ ọkùnrin tó bá sì dán wò tó bá yẹ fún èèyàn lóyún àtẹ lọ́dà ni lọ́mọdé pè lọ́dà àwọn obìnrin máa gba àwọn ọkùnrin.

ó ní nbọ dídé gan tó ní tọ́ ọmọ ṣe ń skul láì ṣèṣe kú ṣe pé ń pa ẹ̀kọ́ yìí náà ni ọlọ́run ó kù pọ̀ jẹ́ torí ọ ńgbà míì tọ́ ọba wa ń lọ jẹ́ kémi náà rí orin tí mo fẹ́ pọ̀ á inú mi máa dùn ní tọ́ bá ń sọ̀rọ̀ pa àwé ó dàbọ̀ jẹ́ ń sìn ọ́ jẹ́ ń sìn ọ́ jáde tọ́ èmi padà bí o ọ̀ padà nílọ́ọ̀kùnrin.